ní ètò tó ṣì wà lórí afẹ́fẹ́ lọ́wọ́ bó bá jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé ni àbẹ́yìnṣẹ́ yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sí Orísun ni ìlera lọ́rọ̀ òun náà ní ètò tó ṣì wà lórí afẹ́fẹ́ àṣẹbẹ̀rẹ̀ náà ni ìròyìn ní ẹ̀ka ètò ìlera òun náà lẹ́ṣẹ̀ gbọ́tán ní báyìí o àlejò mi ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí láti sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì èyí tá fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ yìí kí wá ni àkòrí ọ̀hún ẹ ti rí ìfáàrà tí mo fi ṣíde ètò mo mọ̀ pé ẹ ti mọ ọ̀rọ̀ nínú yín pé à nǹkan báyìí báyìí ni Sekinat fẹ́ sọ lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀yin tó wo ètò tá a ṣe lọ lọ́sẹ̀ tó kọjá ó jẹ́ èyí tá a fẹ́ ṣe lénìí jẹ́ ìwalẹ̀ ìjìn lórí àkòrí pàtàkì tá à ń bá lọ ní ọ̀sẹ̀ tá a sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tó kọjá ìwalẹ̀ ìjìn lórí rẹ̀ òun náà ni ohun tí a pè ní ìsọléyìnbó ìtúsọ ní Yorùbá òun ni nǹkan tí a pè ní erectile dysfunction with menstrual problem ìyẹn àìlèṣe déédéé nǹkan ọmọkùnrin tó ń ti ìṣòro tí àwọn obìnrin máa ń kojú nígbà tí wọ́n bá fẹ́ rí nǹkan oṣù wọn bó bá ti yáàkì tó pẹ́ mọ́ torí pé àlejò mi pàtàkì ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí ó sì nídìí pàtàkì tí mo tún fi gbé wọn wá torí wípé ẹni bá mojú ògùn nípa bènírè o ẹni bá mọ̀nà òun náà ló yẹ ká mọ̀ sátọ̀ ó jẹ́ nǹkan tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn wọ́n sì mọ̀ nípa rẹ̀ dáadáa tó dẹ̀ mo fẹ́ kí wọ́n wá kí wọ́n bá mi nà yẹbẹ yẹbẹ lórí rẹ̀ dókítà Mutiu Lawal ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú déédéé àsìkò yìí ṣé àlàáfíà ni a wà ṣé dáadáa ni a bá yín. ẹ ṣeun kí ni àìlèṣe nǹkan ọmọkùnrin kí ló túmọ̀ sí èyí táwọn olóyìnbó ń pè ní erectile dysfunction. alákọ̀ọ́kọ́ tí ọmọ ń sábà ṣẹlẹ̀ òun náà ni ní ṣókí lórí láti jẹ́ ká gbọ́yé nílé so nítumọ̀ ní ètò yóò yé wa náà ni pé ìyẹn ni pé ìbára ẹni lò pọ̀ láàrin ọkùnrin sóbìnrin tó wá jẹ́ wípé ọkùnrin yẹn kò lè ṣe tó bó ṣe yẹ kó ṣe ìgbà míì wọ́n máa ń dà pé wọ́n máa ń dà pé lọ́nà míì pé ṣẹ̀ẹ̀kan sùn hmm so láàrin ìṣẹ́jú méjì ifun mi ìgbé ìṣẹ́jú méjì gan bóyá bíi twenty seconds yóò ti ara rẹ̀ yóò ti kíni yóò ti sinmi so irú nǹkan báyìí ó jẹ́ nǹkan tó yẹ pé ọmọ ń ba obìnrin lọ́kàn jẹ́ gan kì í dẹ̀ jẹ́ kí ìgbépapọ̀ ọkọláyà kó lọ jìnnà. òun ni àìlèṣedédé nǹkan ọmọkùnrin. ẹ ṣeun kí wá ni ohun tó ń ṣokùnfà kí nǹkan ọmọkùnrin kó má lè gbé kọ́kọ́ àbí kó ṣe díẹ̀ ṣíwọ́ àbí kó má tiẹ̀ lè ṣe déédé kí ló lè fa erectile dysfunction. Hmm, wọ́n ní amókùn ẹrù ẹ wọ́ òkè lẹ́wọ̀ ẹ wò sálẹ̀ so tẹ́ bá wò pé wọ́n kàn ń súnmọ́ra wọn wọ́n ń súnmọ́ra wọn so torí nǹkan tó ní í ṣe pẹ̀lú pé à ń súnmọ́ra ẹni tàbí nǹkan ọmọkùnrin ó ní àwọn nǹkan kan tí ó rọ̀ pẹ̀lú ẹ̀ látara rẹ̀ òun náà ni tó wà níbi ọpọlọ wa yìí fi títọ̀ wa so òun náà ń give signal síbi ibi ilé ọmọkùnrin kì í wá sí yẹn nìkan kíní òun ní í ṣe pẹ̀lú iṣan ara wa hmm. iṣan ara ó ṣe pàtàkì àti máa ṣe ní gbogbo ìgbà bákan náà kì í sí yẹn ó ní í ṣe pẹ̀lú so energy tó péye ara ìní ìdíẹ̀ láti jẹ́ kó sí kíni kó lè lọ déédéé tí gbogbo àwọn nǹkan yìí tí ààyè bá ti wá dé bá kanú méjèèjì tàbí kanú mẹ́rẹ̀ẹ̀rin tá a dákọ̀ yìí so

so ifun tó bá gbẹ̀yàn bíi mẹ́ta mú sí márùn yọ nà wọ́n nàkúnà ni ṣùgbọ́n ẹjẹ́ wa gbọ́ kọ́ wa báyàwó ẹ̀ kọ́ bá wí ẹ rí i pé ẹ rí pọ́lẹ̀. kí wá ni ohun tó wá ń ṣokùnfà gangan ṣé àwọn àìsàn ni àbí kòkòrò tó ní àbí ìgbé ayé. irú ẹlòmíín ní tó ní í ṣe pẹ̀lú pé ó ti ń bá àìsàn kan tá à ń pè ní heart problem ó ti ń bá ayé tipẹ́ tàbọ́sẹ̀ ń ṣe àìsàn ọkàn bóyá ó ní í ṣe pẹ̀lú wípé ó ní ẹyin tá à ń pè ní àìsàn tó ní í ṣe pẹ̀lú pé clutch ó wà nínú àwọn ẹ̀jẹ̀ kíkíkíkí ó wà nínú àtẹ̀ so ó ní í ṣe pẹ̀lú pé heart angina ó ń ṣẹlẹ̀ so heart attack ni àwọn symptom heart attack nìyẹn irú ẹni bẹ́ẹ̀ sàn pé ẹ̀jẹ̀ ló ń gbá ṣiṣẹ́ so ó máa ní problem yìí kì í ṣe ẹnìkan o ẹni tó ní high blood pressure náà torí pé mo ti ṣàlàyé ibi tí kinní ń gbà ṣiṣẹ́ so ọmọ ní ipa pẹ̀lú ẹ̀ ìfúnpá tó ga so ẹ lọ ṣe ọ̀rọ̀ lásán sílẹ̀ ẹ ká nínú ọ̀gọ̀ọ̀rọ̀ ọkùnrin tó pé ó ti wọ bí age of thirty lọ sókè so ọ wá ní fipá ga ẹ wá bí léèrè pé báwo ni déédéé pẹ̀lú òun àtìyàwó ẹ ẹ máa padà rí i ah kìíní wà níbẹ̀ náà kìí ṣe ẹnìkan láwà rí so ó lè jẹ́ náà kọ́ yìí ó dẹ̀ lè yí gbogbo náà so bí irú ẹni ẹbí léèrè báwo ló ṣe ń ṣe so yóò ní problem so torí pé àwọn bó bá ṣe mu sìgá yìí yóò máa wọnú blood stream lọ yóò máa wọnú ẹ̀jẹ̀ lọ ṣé àdáyà ẹ sọ pé kínní ò ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa ń flow ọmọ ń flow lọ ọmọ ń flow bọ̀ so àìsàn kan náà tún wà tó máa ń rọ́ọ̀lù nǹkan ọmọkùnrin ọmọ ń kọ́ sí clutch sínú vein bá a ṣe dúró táàrin lọ táàrin lọ sókè táàrin lọ sísàlẹ̀ a máa rí i pé iṣan ló gbé wa dúró kì í ṣe egun ló gbé wa dúró tí clutch bá ti lè ṣẹlẹ̀ nínú brain tàbí inú ẹ̀yà kan nínú ara paralysis máa ń ṣẹlẹ̀ hmm. paralysis ti wá ṣẹlẹ̀ sí nǹkan ọmọkùnrin clutch ti ṣẹlẹ̀ flow tó máa ń lọ supply lọ sí bí nǹkan ọmọkùnrin so kò flow dáadáa mọ́ irú àwọn nǹkan báyìí ó ní í ṣe pẹ̀lú wípé ẹni yẹn máa ní àìṣedéédé hmm. èyí wá sí ẹnìkan ọ̀pọ̀ torí pé a ti ṣàlàyé rẹpẹtẹ lórí àwọn nǹkan tá à ń gbé mì tá à ń gbé jẹ oúnjẹ torí gbogbo àìsàn tí ó ń ṣẹlẹ̀ pàtàkì sí yàn láyè à ń pẹ́ torí pé ojú tá a máa fi sábà wo àwọn àìsàn lílànà ìbílẹ̀ tó ní ṣe pẹ̀lú naturopathy that's a modern way of a natural medicine so ó yàtọ̀ sí ojú tí àwọn allopathy fi ń wò ó ní pé we believe that pé gbogbo àìsàn pátápátá o there a unity of disease ọgbọ àìsàn pátápátá bá ń ṣẹlẹ̀ sí yàn pátápátá ọ̀nà kan báyìí ló máa ń gbà wọlé so ẹ wá wo oríṣiríṣi àwọn kan tá à ń jẹ lẹ́nu so àwọn tó yẹ pé it's not model of natural food ní tá a dẹ̀ mọ̀ ní pé tí àìsàn bá ń ṣe èèyàn tí èèyàn bá ti jẹ́ pé àìsàn tó ń ṣe yẹ o ó ní í ṣe pẹ̀lú pé oògùn tó fẹ́ oògùn lọ́kàn ń lò kò jẹ́ oúnjẹ tó jẹ́ pé yóò wúlò fún nǹkan tó jẹ́ lára ẹ̀ oògùn yóò wúlò ṣùgbọ́n tó bá ti jẹ́ oúnjẹ tó jẹ́ pé yóò wulẹ̀ jẹ́ oore fún lára kò ní ìdí oògùn. àwọn eh, àìlera tó ń fa kí nǹkan ọmọkùnrin má ṣe déédéé tó ní ṣe pẹ̀lú èyí tí kòkòrò àìfojúrí tó ń ṣokùnfà ńkọ́ àwọn bíi staphylococcus gonorrhea syphilis ẹ dákun ẹ bá mi ṣàlàyé àwọn yẹn àti wípé gbogbo àwọn staphylococcus eh, syphilis gonorrhea yìí ibo gangan ni kòkòrò àìfojúrí ibo ló ń gbà ṣọṣẹ́ wọlé sí wọn lára. ẹ eh, kí n kọ́kọ́ mẹ́nu bà á dáadáa lórí àìsàn yẹn àti pé ṣé ọmọ ń fà á tó máa ń ṣe àkóbá fún erectile dysfunction àìṣedéédé ọmọkùnrin so kòkòrò yìí gẹ́gẹ́ bí mo sọ fún yín mo ní there is a there is a unity of disease gbogbo àìsàn pátá tó bá ń ṣe ènìyàn sí èèyàn fàpẹrẹ so oúnjẹ tá à ń jẹ lóde ènìyàn so tó bá ti wọ ara kò sí nǹkan tí ò lè ṣe and ẹ lọ gbọ́n wọn kan yé àwọn bàbá wa ti máa ń sọ bẹ́ẹ̀ ni àwọn tíṣà wa ti máa ń sọ wọ́n á sọ pé ìmọ́tótó ó lè ṣẹ́gun àrùn gbogbo so ìmọ́tótó yẹ tí ó bá ti sí mọ́ gbogbo àwọn àìsàn tẹ́ ń fojú rí lónìí nígbà táwa fẹ́ wọ Paris gbà yẹn wọ́n ní ká ṣe kan báyìí so ibi tá ṣe ìgbọ̀nsẹ̀ sí ibẹ̀ gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn àìsàn yẹ ibẹ̀ ló tún máa ń ṣẹlẹ̀ bọ̀ látara bí pé èèyàn sì lè kó látara ibì kan látara igbá àwo bóyá tara pé èèyàn wọ aṣọ ẹni tí ó ní lára tẹ́lẹ̀ aṣọ wọn sweat so oògùn wọn lára rẹ̀ èèyàn lè padà kú ìbálòpọ̀ náà ó ṣe kéèyàn bá kéèyàn so látara so àìsàn tí ìkan nínú àwọn ọkọláyà bá eh, ti ní àìsàn so on sterilized object náà bóyá blade tẹ́nìkan ló kù so gbogbo àwọn ọ̀nà yẹn ni ṣùgbọ́n pẹ̀lú ìwọ̀nba díẹ̀ to kù ni pé ìjẹ́ ó lè ṣokùnfà eh, kí ọmọ lè ṣe déédéé kò lè ṣokùnfà rẹ̀. gonorrhea ò lè ṣokùnfà kọkùnrin má ṣe déédéé. Eh, torí pé ọ̀nà tí ó padà máa ń ṣẹlẹ̀ ńlá ti ṣàlàyé kò sí àlàyé ẹ̀ tó ní í ṣe pẹ̀lú pé àìsàn kan ń ṣe ó tó ní í ṣe pẹ̀lú àwọn bacteria so ó lè kó látara ẹ̀ ni ó lè kó àìsàn yẹn ni. àmọ́ ṣó lè fa kọkùnrin má lè ṣe déédéé. Eh, ninety percent ni pé kò lè fà torí pé ara àwọn àyè tá a ti ṣàlàyé fún yẹn pé èèyàn sì lè fà òun ni a ti ṣàlàyé fún yẹn wípé èèyàn ní gonorrhea ní ìsìn pápẹrẹ mo rò pé ẹ̀ẹ́dídì ṣàlàyé fún mi pé so yóò máa fìlì pé nǹkan jáde lójú ara òun so mo rò pé ibi tẹ́ ń gbé mi lọ nìyẹn mm-hmm. so at early stage tó bá sì ń ṣẹlẹ̀ sí i so ó lè mọ tètè mọ ibi tó ti lè padà mọ ni pé nǹkan ọmọkùnrin máa kéré ẹ ṣeun dókítà torí pé mo sì máa wọ inú ìbéèrè ó wà lára tí mo fẹ́ bi yín ó tilẹ̀ jẹ́ wípé lọ́sẹ̀ tó kọjá mo béèrè lọ́wọ́ àlejò mi pàtàkì tí mo gbé wá sórí ètò mo béèrè ìbéèrè yẹn gan mo dẹ̀ sọ pé màá tún béèrè lọ́wọ́ tiyín náà torí pé nípínlẹ̀ tá a wà yìí oríṣiríṣi àwọn alágbo la máa ń gbọ́ ẹlòmíì máa ń fi mọ́tò gbé káàkiri àmọ́ ẹ máa gbọ́ ẹ ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ kéde jọjọ́ orí rẹ lọ ẹ àgbówà tó máa fi tóbi èmi sọ pé mo sì máa béèrè pé ṣó lè fa kọkùnrin má lè ṣe déédé ṣó lè fa kọkùnrin má lè fún obìnrin lóyún àbí báwo amọkẹ tó bá mi dáhùn ìbéèrè yẹn ẹ jẹ́ ká délé agbára ètò sì ń tẹ̀síwájú ẹ̀yin aráalé